اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́ bá ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé tí ó ta gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé tí ó maadu umaru bunu kọtọ ilé tí ó tó tó gbangba sùn lọ yẹ ilé tí ó maadu umaru kọnilẹ́kọ̀ọ́ tẹ̀sí tó ti di larubawa wọn kọnilẹ́kọ̀ọ́ alukurani tí ó yé ni yéke ilé tí ó maadu umaru kọni bí a ti ṣe lè kọ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè àbínibí bákan náà ọmọ yóò gbé odidi alukurani sọpọlọ pẹ̀lú ìrọ̀rùn ilé tí ó maadu umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sàdáwí ilé tí ó wà lọ́jọ́ monday sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. alhamdulilayi wa wa sallam wa baraka ala sayyidina muhammad. نبينا وإمامنا وحبيبنا وقدوتنا وقرة عيننا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أكي يرى لي و káàbọ̀ sí orí ètò wa hadiyu nabi ìmọ̀nà anabi èyí tí ó kalẹ̀ sí iléeṣẹ́ radio one gẹ́gẹ́ bí ìṣe wa àwọn baba fadilatul mudir asheikh ibrahim bin salih ọ̀gánijá hafizahullahu wara'a wọ́n ti wà ní kalẹ̀ báyìí láti máa bá wa sọ̀rọ̀ lórí àkọlé tí a pe orúkọ rẹ̀ ní ilé ìgbẹ̀yìn ìyẹn ni pé ibi tí oníkálukú tí yóò dé sí nígbà tí ó bá fẹ́ lọ jábọ̀ iṣẹ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àwọn baba fadilatul mudir wọ́n bá wa tẹ̀síwájú lórí àkọlé yìí falyatafaddal sheikh mashkura. alhamdulillahi ilahil awwalina wal akhirin والصلاة والسلام على نبينا محمد وعلى الآل والصحب وعلينا أجمعين ọpẹ́ ni fún ọlọ́run ọba dẹ́dá ọba tí ó ṣẹ̀dá nìkọ̀ọ̀kan wa O náà tí ọmọ wa tó mi lílọ bíbọ wa tọmọ bíi tá a ti ń tó sì a abẹ́ o àfi títóbi rẹ̀ àfi bẹ́ẹ̀ àfi jọ́kan ṣoṣo rẹ̀ àfi bẹ́ẹ̀ kọ́mọ́sá àjẹ́ kí gbogbo wa kakú lérí ìsìláàmù tí ó yẹ kóró kakú lérí ìgbàgbọ́ èyí tí ó yẹ kóró kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kọ́wájú àlè padà sí ọ̀dọ̀ rẹ̀ ká sì bá ọ̀dọ̀ rẹ̀ dáadáa ọlá àjọkan ṣoṣo rẹ̀. insha ta'ala àkọlé tí a máa gbéyàwó òun náà ni a pè ní darul korar ilé ìgbẹ̀yìn ilé tí kálukú tí a dé sí ilé tí kálukú ń palẹ̀mọ́ rẹ̀ kalẹ̀ láyé ilé tó ṣe pé èmi àti yín ayé yìí náà láti ṣe kíni láti palẹ̀mọ́ ilé yìí bó tẹ̀ jẹ́ pé ilé yìí méjì ni ìkan máa jẹ́ ilé ìgbádùn. ìkan sì máa jẹ́ ilé ìnira. èyí tí ọ̀pọ̀ wọn sì mi àti tó dá wa lójú ni pé mọ̀rọ́hìlù hayatil insan mutaaddida èyí tí ọ̀pọ̀ wọn sì mi àti ni pé ìgbésẹ̀ ọmọnìyàn kọ̀ọ̀kan láyé. àti ìpele tí ọmọnìyàn kọ̀ọ̀kan ti ń lò bọ̀ láyé kó tó di pọ́ dáyé àtìgbà tó dáyé àtìgbà tí ó kó láyé ntọ́jú oníranran ni. ọmọnìyàn ní ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó dá ó gbé egunra wọn tọ́bàkan ba'da tọ́bàk nípele nípele lọ́lọ́wọ́n bá subhanahu dá wa. àwọn àpẹẹlẹ tọ́lọ́run sì yìí náà ní oníbi tí ọlọ́run ọba àlá oní tí ń gbà lérò lábẹ́ rẹ̀ oníbi tí tí wọ́n ń gbé e bọ̀ ó sì fẹ́ parí rẹ̀ sí. kan ń lọ síbòmíì ń kò láàyè kan ń tún bọ́ sáyè míì. gbàtọ́lọ́wọ́n bá aláwọ̀ kọ́kọ́ dọ́mọnìyàn lákọ̀ọ́kọ́ ọjọ́ khalaqahu min turab ọ̀dọ́ ọmọnìyàn kọ̀ọ̀kan ọ̀dá wa ọ̀dá ìpìlẹ̀ wa látara yẹ̀pẹ̀ thumma intaqala intaqala min asli turab ila asli nutfa ọlọ́run ọba tó dá wa láti bí ìpìlẹ̀ ẹrọ̀fọ̀ yàní baba ó mú látara ẹrọ̀fọ̀ wá látara yẹ̀pẹ̀ ó padà wá tún di pé ọmọnìyàn ní ó padà kúrò ní ìpìlẹ̀ yẹ̀pẹ̀ ó padà di ìpìlẹ̀ ìta mọ̀ sí omi lọ́gbọ́lọ́gbọ́ tí gbogbo wa mọ̀ sí spam àbí omi èyí tó ṣe pé a máa tú jáde lára ọkùnrin àtàrà obìnrin tọ́lọ́wọ́n bá a láà tó fi kírètì ẹnìkọ̀ọ̀kan wa. eléyìí ni ìpìlẹ̀ gbogbo ọmọnìyàn pátápátá àwa kò ní ìpele yìí a tún lọ sí ìpele míì a tún di ẹ̀jẹ̀ kí lẹ́yìn eléyìí tá a kó lẹ́jẹ̀ ọlọ́run ọba aláàtún ní bá a ṣe ẹran lẹ́yìn eléyìí àtúnkúrò bẹ́ẹ̀ di egungun kọ́lọ́run ọba wa da ẹran bo egungun ọlọ́run ọba wa dá wa ní ẹ̀dá tó dúró lẹ́dàá tí ó ṣe pé kálukú náà yóò máa rí yóò sì máa dùn rí. thumma akhrajahu ila dunya bá a ṣe wá ń bọ̀ ní láwọn ìpele kàṣípìlẹ̀ míì àwa dẹni tó dẹ̀dá ọlọ́run padà wá ju wá sáyé àwa wá sílé ayé gbogbo àná làwa ń lo ayé yìí bá a ṣe ń lo yìí ká máa rò pé ní àjò wa ti parí sáyé o ìrìn àjò oníkálukú wa kì í parí sáyé kò sì lè tán bẹ́ẹ̀ a tún padà kúrò láyé yìí náà bó jẹ́ pé ayé yìí náà ní ibi tí ọlọ́run ti dá wa pé ti wá mọ̀ páwa gan náà ní ẹ̀dá ni wá a kò ń náà tún mẹ̀yẹ̀ ń tẹ́kìlò ti ilẹ̀ kọ́bùrù yóò tún yóò ti kúkú yìí náà yóò tún sí ààyè tá a mọ̀ sínú sàárè lẹ́yìn ìgbà yìí kò síbẹ̀ ọmọnìyàn yóò tún kúrò àbí ikú náà ni èrè wàhálà ikú náà ni èrè ìsinmi là kò rí bẹ́ẹ̀ tá a bá ti kú ìsìn lẹ́yìn ẹ̀fà ojú èje lọ isi lẹ́yìn ìlú òjé ìlú ọ̀fà ó sì ju ìlú oje lọ lẹ́yìn eléyìí tá a bá nínú sàárè thumma yuhyi ọlọ́wọ́ bàálà yóò yí ọmọnìyàn yóò wá darí síbi tí èmi àti yín tájọ kójọ sí mùsùlùmí ò kó síbẹ̀ gèfèrè ó wà níbẹ̀ ọmọdé ó wà ńbẹ̀ ẹni tí wọ́n bí lóòjọ́ tó kú lóòjọ́ ẹni tí wọ́n bí tó lo àìmọye ọdún láyé òun náà ṣe kínni wọn ó kó wọn jọ síbẹ̀ lẹ́yìn eléyìí ọwọ́ akú bí tá a là ń lọ bí tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ tá a fẹ́ ròyìn rẹ̀ fún wa òun náà ni thumma ila daril qarar fil janna awin nar ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá darí wa àwọn kan máa lọ sínú àlìjánná bẹ́ẹ̀ làwọn kan sì máa lọ nù ná. ọmọ ìyá mi alápọ̀nlé àlàyé tí a fẹ́ ṣe nípa àlìjánná ìròyìn rẹ̀ tá a fẹ́ mú wá àti ìròyìn iná tá a fẹ́ mú wá àṣàdédé fẹ́ mú wá kémi àti yín ká lè mọ bá ṣe di ẹrù wa bá ṣe palẹ̀ mọ́ kalẹ̀ fún ilé yìí sálìjánná là á palẹ̀ mọ́ fún ni àbínú na torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ti ń sọ̀rọ̀ ilé méjèèjì yìí fún wa náà ń sọ ní tìtorí kémi àti yín ká lè mọ pàtàkì àwọn eléyìí ká sì lè mọ èyí tá a yàn nínú rẹ̀ wọ́n ní pé kí gbọrọ la fi sọ létí ọmọ rẹ̀ kémi àti yín ká lè ká sì lè nínú ilé ìgbẹ̀yìn yìí nínú méjèèjì yìí ọlọ́wọ́ba àlá ọwá sọ̀rọ̀ yin àlìjánà fún wa lóríṣiríṣi gbogbo ntí ó ṣẹlẹ̀ nínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ntí ó ṣẹlẹ̀ nínú ẹ̀ ọlọ́wọ́ba subahana wa ta'ala ó kà á fún wa ọ ṣàlàyé rẹ̀ fún wa. bákan náà ọlọ́wọ́ba àlá ó sọ nípa iná ó sọ fún wa ó ròyìn gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nínú iná tó ṣe pé tèmi àtìyín náà bá gbọ́ ni ó yẹ kásáré tètè ká tètè lọ jìnnà sí àwọn iṣẹ́ tí ó mú àwọ̀ náà kò sí ntọ́lọ́wọ́ bá yi ṣe eléyìí àánú ni kémi àti yín káwọn bá wa sọnù kọ́mọ́ bá wa dálì kí àmọ̀ káwọn sọ pé àyìn sí màkì báyìí ni ó sì rí ẹ rí i pé àwọn ọmọ tá a bá bí tá a bá rí bí kò fẹ́ nìkan ṣe àwọn òbí ọmọ akọrin sí ilé tí gbìyànjú mójútó má ẹni tí ọba sọlẹ wọn máa ń jèrè ni àwọn ni ráyé gbé àwọn àwọn tí ń rẹ ó yẹ rí páwọn náà ni wọ́n padà máa ń ṣẹgbẹ́ àwọn ọ̀rẹ́ wọn àwọn náà wọ́n kàn ra máa ń sakóbàtà fáwọn àwọn ẹlẹgbẹ́ wọn torí ẹ̀ mọ́sọ̀lẹ̀ èrè ọmọ mi ẹ máa fún alápèjúwe àwọn tí wọn ti sórí eré látara kí wọn sọ ní kékeré wọn mójútó sẹ́ ẹ máa fún alápèjúwe àwọn tó ṣe pé nígbà tí wọn ń bẹ kékeré wọn wọn ò mójútó sẹ́ nígbà tí wọ́n dàgbà wọn ti di atọrọ jẹ wọn dẹni tí ò ní lọ́wọ́ torí kílẹ̀ fi ń sọ eléyìí fún àwọn ọmọ yín nítorí kí wọ́n lè tibẹ̀ kí wọ́n kẹ́kọ̀ọ́ kí wọ́n sì wo bóò ni wọ́n ṣe ṣe kíni bóò wọ́n ṣe lo ìgbà wọn sígbà wọn ò fi sunwọ̀n fún wọn lọ́jọ́ alẹ́ torí ìdí eléyìí náà ni ọlọ́run fẹ́ kí ọjọ́ alẹ́ wọ́n sunwọ̀n fún wa ọlọ́run wa ń sọ nípa àlìjánà fún wa ó sì ń sọ nípa iná fún wa tọ́ àwa sọ pé ìpìlẹ̀ ọmọnìyàn ń bọ̀ láti ibi tó jìnnà ni tó fi wá débi tó dé yìí náà ibi tá a dé yìí náà ni kọ̀tán síbẹ̀ o kọ̀tán síbẹ̀ o ìsì ń lọ ni o torí ẹ̀ ká palẹ̀ dáadáa ọlọ́run bá subahana wa ta'ala ń júwe sí eléyìí nínú alukur'ani nípa pé ìpele wa oríṣiríṣi níbi títí ń bọ̀ bí tá a sì dé sí yìí náà nì kìí ṣe bẹ̀rẹ̀ láti kínni látàkú sí ọlọ́run bá aláṣọ nínú sọ́rọ́tún mùmínún àyà ẹlẹ́ẹ̀kejìlá sí ẹlẹ́ẹ̀kẹrìndínlógún bá sọ báyìí wípé ọlọ́run láwọ ọlọ́run ọba àti dá ọmọnìyàn látara ẹ̀rọ̀fọ̀ àti kó ọmọnìyàn jọ afa ọmọnìyàn yọ látara ẹ̀rọ̀fọ̀ summa ja'alnahu nutfa fi qararin makin lẹ́yìn ìgbà tá a dá wọn látara ẹ̀rọ̀fọ̀ tán a padà tún sọ wọ́n di nutfa ìyẹn ni pé àtọ̀ àtọ̀ èyí tí ń máa jáde látara ọkùnrin àti tóbìnrin tá a mí sí papọ̀ ọlọ́run a sọ di àtọ̀ fi kọ̀ra rẹ̀ makin tátọ̀ yìí wá ń bẹ nínú kan tá a dáàbò bò ọlọ́run kò tún tọ́ síbẹ̀ fún mọ̀kọ́lẹ́kìnà nọ́tìfà àlàkọ̀ àtọ̀ yìí àwọn ọlọ́wọ̀n ọba wata ara àwa sọ àtọ̀ yìí asọ́ di ẹ̀jẹ̀ kíkì bákan náà ní lẹ́bù eléyìí àlàkọ̀ tà sọ ẹ̀jẹ̀ yìí a tún sọ ọ́ di bá a ṣe ẹran tó jẹ́ pé èkìrí ẹran kan ni téèyàn lè jẹ́ kó gbé mi ẹni tó bá láǹfààní àti rínú obìnrin nígbà tó bá di bá a ṣe ẹran yìí a rí i pé nǹkan kékeré báyìí ni nígbà táwọn àwọn àwọn òyìnbó bá tán máa ń ṣò rẹ̀ fún wa àwa náà rí i pé bá a ṣe ẹran kan ni tí òjú téèyàn lè jù sẹ́nu lọ. tọ́ ọlọ́run nínú iṣẹ́ tó a mọ́dọ̀ra ìdánwàmà àwa sọ bá a ṣe ẹran yìí àwọn ọlọ́wọ́n ọba àlá asọ́ di egungun asọ́ di egungun fàkàfáwọnà lẹ́yìnzọ́ ọmọ láhàmà ọlọ́run ní lẹ́yìn ìgbà tá a sọ́ di egungun yìí àwa dàbò egungun yìí a da ẹran bò ó lára báwo lọ́wọ́ bá aláṣẹ ṣiṣẹ́ wa nù kò sẹ́ni tí ń bá wa ṣe èbó kan ò ṣe ẹnìkan tọ́jẹ́ fìlọ́sọ́fà kan ò kò sí kínni kò bá wa lọ́wọ́ kún ẹnìkan tó mọ̀ ń pa sáyẹ́ǹsì kan ò bá wa lọ́wọ́ kún kò sẹ́nì kankan tágbára rẹ̀ tó lè ṣe léyìí tó kọjá àwọ̀ ọlọ́run ọba àlá ọlọ́run nígbà tá a ṣe léyìí tán tó mọ àǹṣà ànáhù kọ́lùkọ̀n àkọ́rọ̀ àìsè wá dá yín ní dídá míì léyìí tó yàtọ̀ sáwọn ìpele yìí tẹ̀ ń bábọ̀ tẹ́lẹ̀ fatabarakọlọ́wọ́ àṣànulọ̀kọ̀ọ̀lìkìn ee títóbi ọlọ́run ọba ọlọ́run ọba gan fúnra ọba tó ṣe pé òun lọ dáa jù nínú ẹni tí máa dà nǹkan ẹ wọn náà lè lò pé àbí náà ọdá mọ́tò àbí ìwọ náà kà pé náà lọ dáa kò túmọ̀ sí náà wá dá yẹn o ẹ̀hẹ́ ọba ọba tó ṣe pé òun lọ dáa jù nínú ẹni tí máa tí máa kírètì nǹkan tọ́ ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ tó ń bẹ láyé nì tẹ́ ń gbé ayé ẹ̀mọ́rò pọ́tọ́ síbẹ̀ ọlọ́ni tó mọ innakum ba'da dhalika lamayitun ọlọ́ni ìgbà náà ẹ tún padà wá di ẹ di òkú o ẹ padà wá di òkú tẹ́ lọ́nu sàárè thumma innakum yawmal tún wá dìgbà ẹ bá dọ̀kú tán á tún wá gbé yín dìde lọ́jọ́ tọ́ ọ̀tán síbẹ̀ kò sí tàbí ṣùgbọ́n a sì padà sọ́dọ̀ ọlọ́run ọba léèyàn bá kú tán kọ́mọ́ pé ó ti tán síbẹ̀ o á padà sọ́dọ̀ ọlọ́run ọba subahánahu wàtàhálà kò sọ́gbọ́n tá a fẹ́ dá kéèyàn wá rò pé ọ̀dà síbẹ̀ gbogbo ẹ̀ ti tán nánu kò tó sí ọlọ́run ti jẹ́ wa ní ọlọ́run ó gbé wa dìde tọ́ tó bá wàá gbé wa dìde níbo la fẹ́ dé sí níbo ni wọ́n fẹ́ dé sí sálì jánà lọ fẹ́ dé sí ni àbí ná ayé yìí náà láti mọ̀ ayé yìí náà láti mọ̀ ibi tó bá máa dé sínú méjèèjì ayé yìí náà ló ti palẹ̀ mọ́ rẹ̀ torí ẹ̀ ọlọ́run wá sọ̀rọ̀ yin àlìjánà yìí fún wa lóríṣiríṣi ọ sọ̀rọ̀ yín iná yìí fún wa lóríṣiríṣi kò sí nǹkan kan tó fẹ́ ká ti bẹ̀ mọ́ ká lè ti bẹ̀ mọ bó o láṣẹ palẹ̀mọ́ bó o láṣẹ dààmú torí pé gbogbo wa nísìnyí a mọ ìwé ọ̀pọ̀lọpọ̀ mọ ìwé kọ́dà wọ́n sọ̀rọ̀ di wọ́n fẹ́ sọ di bí bẹ́ẹ̀ òun gẹ̀rẹ́ ni kákádàrá kálukú wa ń dààmú wọ́n ń dààmú lọ́tún lọ́sì wọ́n fẹ́ mọ̀wé kálukú ń dààmú lọ́tún lọ́sì wọ́n fẹ́ mọ̀wé kọ́dà ẹni tí yàrá rẹ̀ gan tí ó lè fi dí tí ó lè fi dí ìgò tí ó fi kọ́ hó òun gan ń dààmú lọ́sàn lóru kọ́mọ̀ wọn kàwé kóun náà lè dolówó bẹ́ẹ̀ sì ni ọlọ́run òbí kábàárà wa síbẹ̀ pé dandan ni pé ká dolówó ká mọ̀ ẹ́ taba máa ká mà ìyẹn ò ní kò ní wàhálà nínú ọlọ́run ọba ò ní ká mọ̀ mọ̀ tí ó wúlò fún wa láyé àmọ́ kéèyàn ó gbá níyàn rẹ̀ sí pé òun náà ní kádàrà òun náà lèyìn ó fi lówó eléyìí là ń sọ pé kò mú un tọ̀ gbogbo wa ti wá rà kébẹ̀ náà láti lówó ní ẹ̀wá tí kàwé kò lè lówó gbogbo wa dààmú sí i ló fi jọ pé ẹfẹ́ lè gbé ọmọ ọmọ ọmọ oṣù méjì ìyẹn fẹ́ lè wọ́n fẹ́ lè gbé lọ léèwé lónìí ọmọ oṣù méjì afẹ́ lè gbé lọ léèwé lónìí látara bẹ́kẹ́ni látara pé à ń wò ó pé ibẹ̀ lórí ire ń bẹ tàbí àwa ń dààmú fún un látọjú àárọ̀ à ń dààmú fún un ó débi pé ẹlòmíì nì inú dààmú ti ń dààmú ọmọ rẹ̀ gan ògbédè abínibí rẹ̀ mọ́ èyìnbó yìí náà ni ó fẹ́ kọ́ mọ èyìnbó sọ gan ju èyìnbó gan lọ ó fẹ́ mọ èyìnbó sọ èyìnbó gan lọ nítorí pé ó rí pé bẹ́ẹ̀ gan náà ni oríire ń bẹ lọ́dọ̀ tiẹ̀ ọlọ́run ọba àlá àlọ́mọbi tó rí ń bẹ ẹ̀yin lẹ tó bẹ́ẹ̀ látàyè fúnra yín tọ́ nítorí pé wọ́n ń dá àwọn lọ ni pé torí pé ẹ mọ pàtàkì pé ìwé yìí ni àwọn èèyàn máa ń tara rẹ̀ lówó gẹ́gẹ́ bí ètò òlu wa ṣe gbé e kalẹ̀ tọ̀ kálukú ń dààmú sí i látàárọ̀ ọjọ́ tọ̀ tí wọn náà bá wá mọ̀ pé àlìkè àmà rẹ ní inú àlìjánná ní yóò ọ pàtàkì sí ọ ọlọ́run ọba àlẹ́ àwa sọ̀rọ̀ òyìn yìí ọ sọ̀rọ̀ òyìn fún ọ lóríṣiríṣi tí ń túmọ̀ sí pé ọlọ́run ọba ọ fẹ́ kó o palẹ̀ wọ́n fẹ́ kó o tilẹ̀ palẹ̀ mọ́ fún inú àlìjánà yìí nítorí pé iṣẹ́ dáadáa ni ó gbìyànjú ọbẹ̀ bákan náà ọlọ́run sọ̀rọ̀ yìí nípa náà wọ́n fẹ́ ká jìnnà sí nítorí pé iṣẹ́ ibú òun ni ó gbìyànjú ọbẹ̀ tọ́ adóníyà ayétaari dáàrú lẹ́ amal ibi tá a ti ṣiṣẹ́ ni o wọlé àkìrọ̀ dáàrú lè jàzá kálọ̀ mọ̀ pé àlìkèyàmà ibi tá a ti gbẹ̀sán tá a bá ṣe ni tọ́ káwá lọ màmá dájú pé iṣẹ́ tá à ń ṣe láyé àti ìbéèrè tí wọ́n máa béèrè lọ́dọ̀ wa kò lè tán ìlà bá dàdò kó lè dáre lè kọ̀ràn àyàgbà téèyàn bá tó wọ ìkan nínú àwọn ilé gbére méjèèjì yìí òun ni pé míyàn bá ti wọ àlìjánná kọ́mọ́ rò pé iṣẹ́ àbí ìbéèrè yóò tán síbẹ̀ bẹ́ẹ̀ nìkan míyàn bá dẹ̀ ti wọ iná kọ́mọ́ rò pé iṣẹ́ àbí ìbéèrè yóò tán síbẹ̀ tó túmọ̀ sí pé ayé yìí láti ṣiṣẹ́ kọ́dà béèyàn bá dénú sàárè kò ṣiṣẹ́ máa ń sàárè lóòótọ́ àmọ́ béèrè tó mẹ́mẹ́ tí béèrè yẹn náà máa túmọ̀ ṣiṣẹ́ pàtó máa ń béèrè lọ́dọ̀ wa nípa pé kí ló gbélé ayé ṣe tara rẹ ẹ̀yin ni ìṣẹ́bọ̀ máa sọ̀rọ̀ wọ́n máa dá wọn lóhùn iṣẹ́ kan náà ni ó túmọ̀ ìtọ́jọmọ́sí ọ̀sẹ̀lẹ̀ torí pé ọlọ́run ó pàṣẹ pé kí gbogbo àwọn èèyàn sáńbẹ́ gbangba àlèkè àmà kí wọ́n forí kalẹ̀ yóò pàṣẹ forí kalẹ̀ níbẹ̀ ọlọ́run ó sì dáwọn èèyàn wò tó bá dijọ́ gbẹdà àlèkè àmà káwọn èèyàn tó mọ̀ bọ́yá ná làwọn ó lọ àbálẹ̀jánà ni ó lọ àwọn tí wọ́n bá jẹ́ ẹni tí ọpọlọ wọn ti yí láyé tí wọ́n jẹ́ wèrè láyé ọlọ́run ni wọ́n dán wọn wò bẹ́ẹ̀ náà lẹni tó bá kú sásìkò tó jásí pé ní kò kú sásìkò tá ànábì kankan bẹ́ẹ̀ wọn ó béèrè irú àwọn ènìyàn náà wọn ó dá wọn wò níjọ́ gbẹdàrẹ kìámà lẹ́yìn ìgbà náà ọlọ́run bá wa ta'ala yẹ́sẹ̀ wàá dájọ́ láàrin àwọn èèyàn níwọ̀n bá bí gbàgbọ́ kálukú bá ma àti bí rẹ̀ bá ma á wà á mẹni tí ó lọ sínú ilé kan nínú àwọn ilé egbere yìí. ima filijanna wa ima finnar bóyá nù náà ni ń sọ báyìí nínú alukur'an suratu shura ayẹlẹ keje ọlọ́ni wa kadhalika awhayna ilayk ọlọ́ni báyìí la fi ránṣẹ́ sí rẹ ànábì la fi ránṣẹ́ sí ọ qur'anan arabiyyan àfi alukur'ani àfi ránṣẹ́ sí ọ litunzira ummal qura kó o lè fi ṣe kìlọ̀ fáwọn aráàlú maka wa man hawla àtàwọn tí ń bẹ ní gbogbo agbègbè ìlú maka pátápátá àti gbogbo ayé. wọ̀túnzìrà yà ọmọ ìjọmẹ̀ kó o sì ṣàkìlọ̀ fáwọn èèyàn ọjọ́ àkójọ ọjọ́ gbẹ̀ndẹ̀rẹ̀ kìámà láàárọ̀ ìbàfẹ́ ọjọ́ tó pé kò sí iyèméjì ń bẹ̀ fariqun fil janna bá tán ti bẹ̀ inú ni lọ kọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala kọ́mọ́sà sọ wa kúrò níbẹ̀ tọ́ a rí pínú àwọn àlàyé tá a ṣe yìí ó ti dájú pé ààyè kan ń bẹ táwọn èèyàn lọ tí wọ́n tí ó máa jẹ́ ààyè ìgbẹ̀yìn ààyè gbére ààyè yìí wá pín sí méjì ìkan àlìjẹ́nà ilé ìgbádùn ilé ìdẹ̀kùn ilé ìgbádùn bákan náà ààyè ẹlẹ́ẹ̀kejì òun náà ni inú ná ilé ìnira ilé wàhálà lẹ́yìn wàhálà ilé ìyà kọ́lọ́mọba àlá kọ́mọ́sà sọ wa kúrò níbi eléyìí. tọ́ a wà mẹ́nuba díẹ̀ nípa ìròyìn àlìjẹ́nà ká lè pàtàkì oríire rẹ̀ sí a ọ̀fà oríire ńlá ni oríire tó pé ni tọ́lọ́mbá ní kéèyàn ọwọ́ bẹ́ẹ̀ bó jẹ́ pé wọn náà ní ọ̀ wo àǹfààní tìwé ṣe fáwọn àwọn ọmọ nàìjíríà àwọn náà máa sọ pé ah ìwé pàtàkì kálukú ń sáré sí ń dààmú sí i torí ẹ̀ wá wò àlìjánná pàtàkì ẹ jẹ́ ká sáré ṣiṣẹ́ rẹ̀ ká dààmú lọ́tọ̀ lọ́sì kọ́lọ́wọ́n bá aláàkó fún wa níṣẹ́ yìí ṣe kó sì gbà á lẹ́sìn fún wa ká lè jẹ́ kan àwọn tí wọ́n àlìjánná. a sì sọ nípa aná a sọ àwọn ìròyìn tọ́lọ́wọ́n aláàtó fi ròyìn wọn àti àwọn ọmọ náà àtìyà tí ó tọ́ sí wọn lóríṣiríṣi kémi àti yín kalẹ̀ ìwà bá a ṣe jìnnà sí i tọ́ kí là ń pè lálìjẹ́nà àlìjẹ́nà hiya daru salam ilé ìkẹ́kẹ́ ni ilé ìgbádùn ni allati a'addaha Allahu lil mu'minin wal mu'minat fil akhirah ilé tí ọlọ́run ọba àlá ọba àlékè ọlá tọ́pa lẹ́sẹ̀ kalẹ̀ fún àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin tó jásí pé ní ọ̀rọ̀ tá a máa gbọ́ nípa àlìjẹ́nà láàyè yìí lásìkò yìí pẹ̀lú ògùtọ̀ ọlọ́wọ́n ọba a máa mú jáde látinú alukur'an kẹrìm ọba tó ṣe pòun náà lọ́dá àlìjẹ́nà yẹn òun ló sì dádẹ̀ra bẹ̀ àwọn tí ó gbé bẹ̀ náà ọlọ́run yìí náà wọn a sì máa sọ̀rọ̀ nípa àlìjẹ́nà yìí látinú hadith anabiwa muhammad sallallahu alayhi wa sallam láwọn tó tọ́lá làáfíà. dọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa muhammad rasulullah torí èdè eléyìí ká tẹ́tí bẹ́ẹ̀ jẹ́ ká máa bá wa ká lọ. ọ̀rọ̀pọ̀ tó yẹ ká sọ nípa àlìjánná àmọ́ àmọ́ mẹ́nu bá díẹ̀díẹ̀ torí oríṣiríṣi nǹkan lọ́lọ́wọ́ bá aláàfin sọ̀rọ̀ nípa àlìjánná ó sọ̀rọ̀ rẹ̀ débi pé ó dárúkọ rẹ̀ orúkọ oríṣiríṣi máa jẹ́ ọlọ́run dárúkọ nípa lẹ̀kùn rẹ̀ bí ó ṣe rí àtòríkọ oríṣiríṣi àwọn lẹ̀kùn tí ọmọ wà lálẹ́ jẹ́ náà bí ó ṣe jẹ́ gbígbà tí yẹn bá fẹ́ wọ mẹ́kà tó ní báàbù kan báàbù sàlámù ní báàbù kan báàbù báyìí gbogbo ẹ̀ náà lọ́lọ́run bá sọ àmọ́ àní máa débi àwọn eléyìí nítorí àwọn àsìkò wa. àkọ́kọ́ ni pé tán bá béèrè lọ́dọ̀ rẹ̀ pé níbo làlìjánà wà màkánù lìjánà màkánù lìjánà níbo ń bẹ kí lè ṣe eré ọmọ torí pé ọlọ́run bá àlá ọtọ́ kàṣẹ́lẹ̀ nínú alukur'an suratu zariyat aya ogún àti méjì ọlọ́ni wà fi sàmáhì rìsíkókòn wà máa tó àdóòn ọlọ́ni àrísìkì yín jíjẹ múmu yín sọmọ lọ́wọ́ àti ń ta àṣàdéhùn kalẹ̀ fún yín kí la ṣàdéhùn kalẹ̀ fún yín òun náà làlìjẹ́ náà tẹ́ẹ̀dé sí. tọ́ ọlọ́run bá aláàtó sọ nínú àyà mi nínú sọ́rọ́tò nájìmí ayé ẹlẹ́ẹ̀kẹta lásàkẹ́ẹ̀dógún ọlọ́ọ̀bá aláǹsọ nípa ànábì ńbẹ nígbà tó mú lọ sí tó gun tó ṣe ìrìn àjò almiraj tánàbì ṣe ọlọ́ọ̀bá aláǹsọ ńbẹ wáyé pé wọlọkọdọrọ ahu nazlatan okoro a ọlọ́ọ̀nlá ànábì wa muhammad ó tún ó rí jìbìrì lò lẹ́ẹ̀kan sí i nígbà tí jìbìrì lónìí níbi ààyè kan igi kan tá à ń pè ní sidiratele muntaha igi tó jẹ́ pé ní ó tóbi ó tóbi gbogbo ẹni tí ń bá ń bọ̀ tọ́jẹ́ dọ̀ ọlọ́run ọba tó láǹfààní àti dé òkè sánmà kejì lọ́hùn tí ń bá ń bọ̀ ibẹ̀ náà ni ó takú sí kò lè kọjá igi yìí torí pé ọlọ́run ọba aláàtún wà lókè lókè ibi tí igi yìí wà kì í ṣe igi o ó ti yé àmọ́kè lókè níbi tí igi èyí wà ẹ̀rù ìjọba wà nílẹ̀ nísìnyí tá a bá ní igi kan wà nísìnyí tá a bá ní ẹnìkan ń bẹ lókè kò túmọ̀ sí pé ń bẹ lórí igi ń bẹ lókè lókè igi torí ẹ gbogbo ohun tí máa ń sọ̀kalẹ̀ ẹ̀ bọ̀ látọ̀dọ̀ ọlọ́run erígi ní ọkọ̀ láǹdì ní ọkọ̀ láǹdì bákan náà gbogbo tí ń bọ̀ láti ilẹ̀ àbí tí ń bọ̀ láti inú àwọn sánmà kínní ni èkejì ni ibi ni wọ́n dò muntaha nígbà tí wọ́n muhammad sallallahu alayhi wa sallam oriji rí jìbìrì ìlú lẹ́ẹ̀ka sí i aláwa ní ìdá jannatul ma'wa Allahu akbar ọlọ́run ní nídìí igi yìí ibẹ̀ ní yẹn ibi tá a dé sí tèmi àti yín tọrọ kọ́lọ̀ ń jẹ́ adé sí ọlọ́run níbẹ̀ ibẹ̀ náà ni àlìjánná yìí wà a sì mọ̀ gigi ń bẹ lókè sámàsámà lọ́hùn torí ìdí eléyìí níbo wà àyà tọ́lọ́mbà tó ní a máa bẹ láyé pẹ̀lú ògo tọ́lọ́wọ́n ọba àlá a tún máa tẹ̀síwájú lọ́la lérí àkọlé èyí tí a wà yìí wasallallahu ala nabiyina muhammad wa ala alihi wa sahabihi wa sallama. alhamdulilah adúpẹ́ fún ọlọ́run ọba àlekẹ́ọ́lá tí ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí ní ìrọ̀rùn fún àwọn baba fadilatul mudir asheikh ibrahim bin salih ọ̀gáni jafidahullahu wàrà bákan náà àdẹ̀fi ẹ̀mí ìmoore àfihàn sí wọn kí ọlọ́run balẹ̀kẹ́ ọlá kí ọba wa san ní ẹ̀san dáadáa ọ̀rọ̀ lórí ibi tá a dé sí òun náà ni ẹnìkankan wa la ti ń gbọ́ láti ọ̀rọ̀ yìí kí abẹ́ ọlọ́run balẹ̀kẹ́ ọlá kí o ṣe wá ní èrò àlìjánná kó má ṣe wá ní èrò iná àlìjánná tí a ṣiṣẹ́ fún ni èèyàn kì í wọ àlìjánná pẹ̀lú wípé iṣẹ́ bàbá rẹ̀ bákan náà èèyàn kì í wọ àlìjánná pẹ̀lú wípé ipò tó ní yóò ṣiṣẹ́ fún àlìjánná ní abẹ́ ọlọ́run balẹ̀kẹ́ ọlá kí o ṣe àwọn iṣẹ́ náà kí o ṣe ní ìrọ̀rùn fún wa àwọn tí wọ́n ran ètò yìí lọ́wọ́ àfi ẹ̀mí ìmoore àfihàn sí yín kí ọlọ́run balẹ̀kẹ́ọ́lá kí ọba wa kún yín lọ́wọ́ ibi tí ẹ ti mú ọlọ́run bá oníjẹ́ kí ó tán bẹ́ẹ̀. fún ìbéèrè ẹ jẹ́ kí á pe àwọn baba fadilatul mudir kí á pè wọ́n sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three two four eight zero six one five lẹ́ǹkan sí zero eight zero three two four eight zero six one five habibulahi bun zakariya bun sa'ad ọmọ àdúrà ló ń kí yín pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lóhùn ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá ànábì wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí ó máàlù umaru bùnú kọtọ́ ilé kí ó tó tó gbangba sùn lọ́yẹ ilé kí ó máàlù umaru kọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sí tó ti di larubawa wọ́n kọ́nilẹ́kọ̀ọ́ alukurani tó yẹ ni yeke ilé kí ó máàlù umaru kọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa tó ń fúnni lẹ́kọ̀ọ́ ìdádí ìtìdáyé àti sàdáwí. iléeké wà lọ́jọ́ monday sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá síléeké láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀. iléeké madu umaru gun kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru gun kọtọ iléeké tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba pẹ̀lú ìlànà ọlọ́run ọba